بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ولا شيخ الإسلام محمد بن عبد الوهاب عليه رحمة الله فالأصل الثاني الأصل الثاني معرفة دين الإسلام بالأدلة وهو الاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والخلوص من الشرك وأهله وهو ثلاث مراتب الإسلام والإيمان والإحسان وكل مرتبة لها أركان فأركان الإسلام خمسة شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقام الصلاة وإنشاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام adáwọ́pẹ́ fún ọlọ́run nínú àwọn ìṣòro mẹ́tẹ̀ẹ̀ta tí tírà yìí kó sínú a ti parí asúlù àkọ́kọ́ pẹ̀lú ibi tí àyè gbà wá máa asúlù ẹlẹ́ẹ̀kejì la wá ṣe àdéhùn rẹ̀ fúnra wa níjọjọ gbóhùn láti bẹ̀rẹ̀ ní ìní al-aslu thani ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ma'rifatu dini islam bil adilla òun ni ká mọ̀ nípa ẹ̀sìn islam mímọ̀ táwa mọ̀ ń parẹ̀ yìí bil adilla ó jẹ́ pẹ̀lú ẹ̀rí tó bá ní ẹ̀sìn wo lẹ̀sìn ẹ̀rí ìtumọ̀ rẹ̀ ní pé kí ni tó orí kó tó ṣe nínú ẹ̀sìn àìntí mo rí àyà kùránù ni tí mo rí súnnà na muhammadu ni sallallahu alaihi wasallam kí ní àlàáfíà kódà mo tún rí wípé àwọn sálàfù gánà wọ́n ṣe bẹ́ẹ̀ àbí wọ́n sọ lọ́rọ̀ wọ́n sì fatuwa rẹ̀ ìjẹ́ islam ti fi ń jẹ́ ẹ̀sìn rí nìyẹn al dínú naqlin qabla an yakuna dínú aqlin islam ẹ̀sìn revelation kó tó kan wípé a lè pè ní ẹ̀sìn làákàyè ẹ̀sìn tá máa ń wò ká tó ṣe kí ni tọ́lọ̀wọ́n bá sọ látòkè sánmà lọ́hùn kí ni tẹ́ tó rán sí wa kí ni tó sọ ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wà ní ìbámu báwọn ọmọ kí wà nábì náà sì gbọ́ yé àwọn sàhábà ẹ̀sìn tí wà nìyẹn bẹ́ẹ̀ lè bára yìí jókòó tán ó sì wá kú rationality lásìmọ̀ wá gbé sínú làákàyè wò tí wọ́n lọ bá gbé ìsìláàmù ka ìlú làákàyè tí wá làákàyè tẹnta gbà wọlé tí làákàyè tọmọríkì lọ́lọ́run ó fi gbé ìsìláàmù kalẹ̀ ní àbí làákàyè tàgbàlagbà tí làákàyè lárúbáwá ni àbí làákàyè ìbò àbíjú yorùbá tí làákàyè àwọn olówó ni àbí làákàyè àwọn tálíkà tí làákàyè àwọn aláṣẹ tí ń darí wa ni àbí àwọn táà ń jẹ tí wọ́n ń darí sọlọ́run gbé ìsìláàmù ka ìlú làákàyè èèyàn kan ẹ̀sìn pé mo sì ní iṣẹ́ ni mò ń ṣe yìí ó dàbí ò bá bá làákàyè ti ẹ mu ó bá làákàyè ti ẹlòmíì mu onímọ̀ mùsùlùmí ká mọ̀ nípa islam bil adilla adilla jamu dalil ká mọ̀ pẹ̀lú evidence pẹ̀lú proof ẹni tí ó mú kọ́kọ́ wá ṣe rahimahullah ta'ala wọ́n kọ́ ṣàlàyé kí n ti ń jẹ́ islam gan fún wa lẹ́sìn bí ọdún mélòó kan tá a fẹ́ recruit àwọn ọmọ kan sí inú school lọ́dọ̀ mi ọmọ yẹn wá ní òun ṣe kinní kan double major tọ àwọn oní nc oníṣó kéwù ah ó lóun kéwù àmì kàdáàtì bí náà ni torí pé láyéláyé kódà kó o ṣe arabic kó good mi ì lè gbà kó o kọ́ ọmọ mi lárabic lè jẹ́ òtẹ̀mí àwọn afọ́nkọ́ àyìnbó mọ̀ kọ́ wọn fúra kò gba phd nínú arabic mi nígbà kó kọ́ màmí arabic ó yà wá sẹ́ni tó mọ̀ kọ́ ní àwọn fọ́n kúránì báyìí tí ń kọ́ ń kúránì ní kọ́ arabic kí sí nìdí náà láti lè gba fọ́n ní kúránì tó bá gbọ́ arabic ní ilé gbà ìdóba ni wípé lóga yẹn ló fi hàn mọ́ ń kúránì so ìfẹ́ ọmọ ìfẹ́ àfà tọmọ ti ní lọ́fọ̀ ní kúránì yóò mọ̀ nífẹ̀ẹ́ yẹn kó ṣe pé tẹ́bà máa kọ́ èdè kúránì yẹn kó ṣe pé ẹni tó kọ́ kúránì ló kọ́ àmọ́ ìwà fún ní lókà rọ̀bíyà ó kọ̀ọ̀kan láàrin 30 minutes ó tún lọ náà nìyẹn àtàfà ń pàdé tó yóò jókòó tí wọ́n 24 hours àwọn ló yẹ kí wọ́n kọ́ ní èdè ṣùgbọ́n lábàlá wípé ó tiẹ̀ wá fẹ́ rí wípé bákan ṣebí wọ́n ní sọ́rọ̀ eh, class teacher kọ́ wọn ní hajj kọ́ wọn ní bá ṣe ń sàlùwàlà mo wọ́n ní define Islam what is Islam tó bá ní Islam is a religion of peace kalas ó ti define Islam nìyẹn lọ rẹ́rìn rẹ́rìn rẹ́rìn wúrà ara àwọn characteristics Islam ló sọ yẹn definition Islam lọ́kọ́ nìyẹn sẹ́wárí tẹ́ni yìí sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáfa definition Islam lọ́dọ̀ wọn náà nìyẹn ṣe religion of what peace ẹ̀sìn àlàáfíà ní tí ń jẹ́ Islam lára àwọn nǹkan tí Islam bí lálàáfíà èyí tí ń jẹ́ definition Islam gẹ́gẹ́gẹ́gẹ́ àmọ́ gbọ́yún náà rọ̀ tí alimamu fẹ́ bá wa sọ yìí wọ́n ní wa huwa al-istislamu bi tawhid al-istislamu oní submissiveness sẹ́mi tá a bá ní ìyẹn submit fún yàn láyé ẹni tó bá submit fún kò sí tó kẹ́ni yẹn sọ láyé kò ní challenge ẹ̀ ká bá fẹ́ tún gbé kalẹ̀ ní èdè Yorùbá àìní kó gbà fún èèyàn débi wípé àbágọ̀ ni ọ́ tó bá ní máa wọnú gbó lọ ó sì máa lọ kí ló dé wọ́n ní máa wọnú gbó sí wọ́n náà wá rí pé gbó ni àà ah, ní gbọ́dọ̀ pẹ̀yìn dá àwọn tí ní kí n wọ gbóhùn àwọn wọ gbó náà ni ẹ rí pé lọ́dọ̀ Yorùbá obìnrin tí bá ń sukú gbóntọ́kọ bá ti sọ kì í sábà pàṣẹ ọkọ dà kìí sì wọkọ̀ lójú kí láàyàn máa ń pè é wọn alágọ̀ wọn ní dídì ẹ̀rìn obìnrin ni gbọ́dọ̀ ṣiṣẹ́ kí mùsùlùmí ṣe rí sóun nìyẹn ó dẹ̀ níbi òfin ọlọ́run ó gọ̀ kí ló dé tó ń ṣe eléyìí à ọlọ́run ló ní ṣe sóṣùrù pé ó sì ìbámu bá nù lákàyè títẹ ó wá bámu kò bámu ọlọ́run mi ló pa mí láti rẹ̀ alẹ́ sì sùlẹ́mù ìlẹ́hìí bitawhid káàdà wọn ájú pájú sẹ́yìn ẹ̀lẹ̀ fọ́lọ́hun ájú lẹ̀ pẹ̀lú ọlọ́run nìkan ni ká nìkan ṣoṣo gbogbo tó mọ èèyàn bọ́ yé ni kò tí ò ọlọ́run kò kan tí ò òun dára òun ẹnìkan ló mọ̀ pọ̀ ọlọ́run ọba ni kó àtàbára tí wọ́n pè ní atheist àwọn kan tó ń ní free bóyá bàbá ní òsọ ọlọ́run àwọn náà mọ̀ pé àwọn tara àwọn yẹn ọlọ́run bẹ̀ ṣùgbọ́n ká sin ọlọ́run ọba nìkan ń ta gbogbo gbé ìsìlámù wa kà nìyẹn ájúpájú sẹ́ẹ̀lẹ̀ ìfẹ́nú ájúlẹ̀ gbogbo ń ta bá fẹ́ ṣe láyé ájúlẹ̀ fọlọ́run ọba nìkan láti fi sin lọ́run ìtí wọ́n ń pè ní alẹ́sì ìsìlámù nìyẹn onímọ̀ sì ń pè ní ìsìlámù arábìnrin kan tí Allah subhanahu wa ta'ala ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ní suratul Anbiya suratul An-Naml tó gbà sílámù fún tó gbà sílámù pẹ̀lú Sulaiman alayhi àwọn kan ní Balkis lókọ̀ rẹ̀ ń jẹ́ kódà Yorùbá tó ń bọ̀ náà rọ̀ wọn wọ́n ní Bílíkìsù alága wúrà torípò náà ní àga tó látàrí ẹ̀yẹ húdúhúdà tó lọ gbé láàbárì nípa rẹ̀ wá sọ́dọ̀ nábì Suleiman alayhisalam ìgbà tó di wípé húdúhúdà sèròyìn àga rẹ̀ fún Suleiman wípé àga rẹ̀ yìí arábìnrin tí mo ń sọ yìí ọba ni gbogbo ìran rẹ̀ lẹ́dàá èèyàn tí ń bẹ lábẹ́ rẹ̀ wọn ò lè síjú ojú rẹ̀ ó sì ní àga tó tó àga lọ́lá ànábì Sulaiman wò wípé tó bá rí bẹ́ẹ̀ tá bá fẹ́ fún dáwà ọlá tó ní láti pè sí dáwà bí Abubakar ṣe pè Usman sí dáwà ní ìfisábà rọrùn olówó ní fa olówó dénú súnà tálíkà ò lè rolówó fà dénú súnà torí pé kò ní gbà yóò wò pé òsì ìjẹ́ kó máa ṣe súnà òsì òòrówó náà sọ kò pé lára ìṣòkòtò rẹ̀ ò sí délẹ̀ ṣùgbọ́n tó bá rí olówó ẹgbẹ́ ẹ̀ ó tún wò pé òsì òun ló mọ́ tó fi fi lẹ̀ torí pé olówó tó fi ra kírímù tó fi máa ẹ̀ àmọ́ tó lówó ẹgbẹ́ rẹ̀ náà bá dé ṣogbo rẹ̀ mọ́ gbogbo arákùnrin ọ̀rẹ́ wa ìwò wa ọrún gbóbọ̀ tẹ́lẹ̀ tó bá ti ṣe wá àti tán yóò sì fún ní wíwá five hundred naira one thousand hmm. ní tí wọ́n wá nìyẹn àti hmm. gbé fún wọn kọ́lọ̀ kó mọ́nú aládàá rẹ̀ kò ní gbọ́ wà sí yẹn lórí jásí nígbà tó fún lọ gbà sílámù Abubakar lọ́ba ọ̀fìnà torí pé olówó jọ ni wọ́n olówó jọ ni wọ́n olómọ́kí Sulaiman alayhi salatu wassalam ló fi wá pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ àga tí wọ́n ròyìn wípé arábìnrin ní tálẹ́ntì ò lè gbọ́ tó lọ gbé wá fún mi ẹnìkan náà àjànú tí wọ́n ń sìn onímàálọ̀ gbé wá láàárín kó dìde lórí ìjòkó kó tó jòkó padà kò ti gbé dé ń tí pé Kwara sẹ́kù kìí sẹ́rìn dómítọ̀ ó bá rìn kó mọ́ lo hours hours kó tó jòkó kó dìde kó ẹnìkan nínú àwọn ọmọlẹ́yìn tó wá jẹ́ èèyàn lásán tí ìsájànú tó ń fún ní agbára míì lọ́tọ̀ ló wá ní wọ́n bá wá wọ́n sùlẹ̀mánù àní sùlẹ̀mánù àjànú tí ń sọ pé òun lọ gbé wá láàrin igbó tó ìdògbò tó jókòó ìpín òsì gbèrè tí ẹ pẹ́ tèmi kọ́bùlà ẹ̀yìn yàrá tẹ́dà ilé ìkàtọ́rọ̀fọ̀kì láàrin kó tó síjú kó lábáyìn mo ti gbèdé sùlẹ̀mánù lọ gbé wá ó sì rí bẹ́ẹ̀ kí sùlẹ̀mánù tó síwó tó lajú àgàtidéwájú rẹ̀ sàmánù wa ní tọ̀ ó ti dà afẹ́ invite ẹ̀ fún dáwà ṣe wá rí àga rẹ̀ yìí àwa ó wà á redecorate ẹ̀ ọ̀dà wo níbẹ̀ láàrin látòjúwe ọ̀dà sílífà ẹ góòdì rà ẹ tún ṣe sàmánù wa sẹ́ǹdì sí ìwọ àtàwọn èèyàn rẹ̀ ó yẹ kóra yín wá o ọba ba lórí ọba ìbábọ̀ náà rọrùn pé ọba kan bá wọṣọ́ nìkan <laughs> máa bá ẹni tó ń ọba ìjọba ìlú kan ni wọ́n jì bẹ́ẹ̀ bó sì ń wọ jọ́gàsì káàkiri inú ìlú àtọ́ba tí múrùkẹ̀ rẹ̀ yóò dọ̀bálẹ̀ fún ni tó ti jọ́gàsì ọba jọba lọ pọ́lọ̀ ti se nìyẹn nígbà tí ó dé ni só ti dé aha arushuk aga rẹ tí wọ́n ń pọ́n tí wọ́n ń pọ́n ní olọ́lá olówó ó fẹ́ jọrú tèmi ṣùgbọ́n ó ti dàrú mọ́ mi lójú ọkùnrin nìyẹn ṣàmọ́nà ń lo làkàyè ọkùnrin fún ẹ tún kọ́lọ̀ rẹ̀ kùn bó bá ṣe pé bóyá ó fúnni tẹ́lẹ̀ ẹ tún ṣe kó fẹ̀. sùlẹ̀mánu tún wá ní ó bá mú wọnú ilé kan ó ti fọ́níṣì nínú ilé yẹn bí ìgbà pé èèyàn táìsì náà pé tá bá rí táìsì gidi ó mọ̀ rò pómi ni tí wọn náà mọ ọgbọ̀n wọn ara rẹ̀ ní táìsì báyìí pé ẹ̀dàkùn sómi lélẹ́yìí sùlẹ̀mọ́nù wá ń bèèrè lọ́wọ́ arábìnrin wípé kí ló ń wò yìí ó ló fẹ́ jọ bí omi ó yá wọnú ibẹ̀ ló bá sì ń kásọ sókè pé òun ò fẹ́ kí kómi ń ta sára sọ òun <laughs> sùlẹ̀mọ́nù wá ní àwárẹ̀ ní kí èso mi góòdì ni mo fi tẹ́nu bẹ̀bẹ̀ gold raw gold mo fi ń gbé fọ́nẹ́ṣìn rẹ̀ fún wọn arábìnrin ní ibi ọ̀rọ̀ tó sọ yẹn ibi tá à ń lọ qalat inni zalamtu nafsi wa aslamtu ma'a Sulaymana lillahi rabbil alamin àwọn ni mo jàǹbá ara mi o alábòsí ni mí gbogbo láti ń ṣe tẹ́lẹ̀ nínú wa kẹfìrí tí mo ń ṣe bọ tí mo rò pé mo lọ́lá ah, gbogbo ra mi sí ni mo wá gbà síláàmù pẹ̀lú Sulaymana fọlọ́run ọba ọba ogun àgbáyé so kò lóun gbà sílámù fún Suleiman ó ní mo gbà á pẹ̀lú Suleiman alayisalaam ìyẹn ni pé ó ju pájú sẹ rẹ̀ lẹ̀ fún ọlọ́run ọba látara kání látara ní Suleiman náà ni obìnrin tí ò bá sórí ire láyé yóò máa ń sin ọlọ́run lára ọkọ rẹ̀ ni títí pó gọ̀ tẹ bá rí ká rí kà nínú àwọn biographies àwọn obìnrin ire tán ṣáájú wa wípé wọ́n ju pájú sẹ́ẹ̀lẹ̀ fọ́kọ wọn bí Hajar ìyá tó bí Ismail alayhisala gbàtí Ibrahim mú Hajar àti Ismail dé Hijaz kò sómi kò sí igi kò sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ dání orí ọ̀dàn lásán ìlú tó wá lọ fún wọn sí ẹ́ẹ̀jì inú Mákà ni tí wọn ò tiẹ̀ lè gbúròó èèyàn rárá Ibrahim sì mú Ismail àti ìyá rẹ̀ káyọ̀ tán ó sì pẹ̀yìn ìdàgbọ́sọ̀ nǹkan kan Hajar rò pé ó ní yàrá báàlì ìwọ baálé mi àhákàdà àmàrà rọ́bùk àmọ́ràkà rọ́bùk síbólúwà rẹ̀ ti pa ọ́ láṣẹ nìyẹn kó fi mi àtọmọ ọwọ́ yìí kalẹ̀ sí bí kò sí èèyàn tá lè bá sọ̀rọ̀ láti ẹ̀rí yẹn gan tó gbédè ìwà tá gbọ́dọ̀ di ẹ̀ kò sómi kò sóúnjẹ kò sígi kò sí nǹkan kan lórí ọlọ́run tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá tó wá pa ọ́ fi wálẹ̀ síbí yóò tó wa Ibrahim sì kú ó padà sí fúláfẹ́yìn tabaríru rẹ̀ lénìí lóbìnrin tó bá jùpájù sẹ́ẹ̀lẹ̀ fọkàn rẹ̀ bẹ́ẹ̀ kí làwọn yóò pé amùsùà àgọ̀ torí wípé ó níbi tẹ́sìn yóò bá tó yé wa mà ní tí nìyẹn kó o gbà fófin ọlọ́run ọba yányán òfin yẹn bá kakò àṣàánú ìlú ní kakò fẹ́nu ti tẹ́ takun tí bàbá rẹ sọ takun tí ìyá rẹ sọ takun tọ́gá rẹ sọ takun tí wọ́n gan fẹ́ fúnra rẹ takun tọkọ rẹ sọ takun tí ìyàwó rẹ sọ sọ́nà ọba ló sọ tó sì rìn ilẹ̀ ó jù gbájú sí ẹlẹ́fọ̀n ni wàlẹ́ ìkìyàdù láhùn òbí tọ́ à alẹ́ ìkìyàdù obedience ó ń túmọ̀ ìsìlámù náà yìí lẹ́yìn ìgbà tó bá jù gbájú sí ẹlẹ́fọ̀n náà ọba ká nínú gbàgbọ́ ó tún iwaju iwájú tẹ́lẹ̀ fọ́lọ́run ba níbi ìtẹ̀lófin ẹ̀sìn ẹ̀ torí ẹni téèyàn bá gbàgbọ́ nú ẹ̀mí òun ni ó sọ̀rọ̀ tí ó pa ọ́ tó wàá lò tó tẹ̀lé sòtọ́lọ́n bá ń pa wá tó ní aṣèǹkan kan ní ìsìlámù tàbá ṣe ajẹ́kẹ́ ìgbàgbọ́ wa nípa bẹ̀rẹ̀ láti inú gbàgbọ́ rẹ̀ kó tó ka àwọn sẹ́ẹ̀sì tá à ń fi ara ṣe ìyẹn jẹ́ sẹ́ńtẹ́ǹsì kejì tí bàbá yìí tán fi ń define Islam sẹ́ńtẹ́ǹsì kẹta wàlúkòlóòsù mina ṣíríkì wa ahlihi ká bọ́ pa wa bọ́sẹ̀ wa kúrò lára ẹbọ àtàwọn ẹlẹ́bọ ẹ̀rí nǹkan sẹ́ńtẹ́ǹsì mẹ́ta péré náà fi define Islam mẹ́ta sì gbọ́dọ̀ pé sára èèyàn kó tó di mùsùlùmí òdodo

offside ìyẹn lọ́fṣẹ̀ ẹni bí àti ọlọ́run ọba ibi ẹ̀sìn òfin àgbélẹ̀ ẹ̀rọ ẹlẹ́mà ní option ṣùgbọ́n níbi òfin ọlọ́run kò sọ option ó gbọ́dọ̀ sí ni torí bí kó o sí yẹn lòdì sórí ire ibi ìsìnké tí kú sí ìdàkejì wà ń bẹ lẹ́yìn náà wà lóṣù mi náà ṣíríkì wà áhìlẹ́ ká bọ́ pàwà bọ́ọ̀sẹ̀ wa ká mọ́ ní kẹ́kẹ́ sí pẹ̀lẹ́bọ àtàwọn ẹlẹ́bọ ẹlẹ́kẹta yìí òun ni ó mọ àfẹ́mù méjèèjì àkọ́kọ́ sẹ́ńtẹ̀sì kẹta yìí òun gẹ́gẹ́ ló fẹ́ tó àṣírí méjèèjì àkọ́kọ́ fún wa torí kò sẹ́ńtì ò lè kílèmù pé mo ní mọ́nì mo ní tàwọ̀fìt kò sẹ́ńtì ní mo sọ pé mi náà ń tẹ̀lé àṣẹ ọlọ́run but talento ń bá tó ọ̀nà ojú ìgbò ló ti rí fún wa talento ń bá ṣe ìgbà tí ṣòro dé bá ọ àwọn wo ni wọ́n gbárùkù tì ọ́ àwọn olùsáyé pé tó bá nínira tí ó mọ̀ sálòkè tí ó mọ̀ sálòdò bẹ̀ láti wọ́n rúyìn tó jẹ́ tọ́yí ìrísí rẹ̀ lè jọ mùsùlùmí ìrísí rẹ̀ kò jọ ń súnnà ìrísí rẹ̀ kò jẹ́ tó ṣe wípé ń lànà àwọn sálàfù ṣùgbọ́n àwọn olẹ́jọ́ ń ṣe papọ̀ torí tí wọ́n sọ fún wa ní wípé wàlúkòlóso ìnà ṣíríkì wàhálẹ̀ wọ́n ní kan nínú àwọn tó ń pè láfà nínú ìlú ó ń ṣe ìkómọ fọmọ rẹ̀ ńjọ́ kan ọmọ rẹ̀ bímọ òun ló wá ń kómọ fọmọ ọmọ rẹ̀ yẹn àwọn àfáàbẹ akẹgbẹ́ rẹ̀ nínú ìlú náà wá wá sí òde wọn bá kómọ ọjọ́ kẹjọ wọn ṣe wọn ṣe gẹ́bí ìṣe wọn wọn ara wọn kan tí wọ́n wọnú tí wọ́n ń dé tán wá síbi ìjókòó yìí nínú àwọn àfáà tí wọ́n ń bẹ nínú ìlú tó wọ́n ń kọ program mútọ̀ tí kan nínú àwọn àlejò yẹn gbédé ọba àṣègùn kìnní kan ni wọ́n wá fẹ́ introduce rẹ̀ sí àwọn èèyàn lójú agbo nínú àwọn àlejò ńláńlá tí wọ́n wá síbi ìjókòó wa ìtàn wá yí àwọn àfáà wa tí wọ́n ń kó mọ fọ́mọ wọn lẹ́nu sí oní ọba àṣègùn gbogbo àwọn èèyàn sì ń wò ọba àṣègùn bíbó wọ́n bá ṣe gúnṣe lè jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ sí àfà mú ní bó ṣe rí náà nìyẹn torí pẹ̀yìn lẹ́yìn wú ẹni gẹ́gẹ́ bí àfà òun gẹ́gẹ́ mọ̀ wípé òun tó bá ṣe pé nǹkan wa láwùjọ wa dé lẹ́wù yẹn bó wà ní tó mùsùlùmí ti sáfà súnà náà sallallahu alaihi bá fẹ́ sí ká anáyì máa ń buwọ́ pẹ̀lú ọwọ́ ọ̀tọ̀ wọn á ní àfa ńláńlá tó jẹ́ onítẹ̀síìrì òlu wọn ó ń lọ sóde ó ń kí àwọn èèyàn ó ń kí àwọn èèyàn ìgbà tó ka àwọn kan tí ó kì ọwọ́ òsì àti ìkúùkù ẹ̀sẹ̀ wọ́n fi ń kíra wọn báyìí àwọn èèyàn láfa kí lè fẹ́ sọ lórí ìyẹn mi kí lè fi sọ ẹni ẹgẹ́ ti sọ̀rọ̀ ara rẹ̀ sí yín náà ó lóyìn sáfa torí pé ìkúùkù àtọwọ́ àláfíà kò sí lọ́nà táàrí kíra wọn mẹ́sìn láwọn náà wò náà pé ah, ìlànà àwọn kìíní àwọn kìíní òun nínú àwọn kìíní tẹ̀ ń sọ làáfà tẹ̀ ń pè bó ṣe jẹ́ náà nìyẹn lárúbáwá wọ́n ní fàtòyóró fàtòyóró yorùbá wá tó òun yẹn sí wípé ẹgbẹ́ ẹyẹ ẹyẹ ń wọ́tọ̀ ń bẹ lọ́dọ̀ lárúbáwá náà ẹgbẹ́ wàlùkòlóòsù nínú ṣíríkì wà áhìlẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́ sùlámù yìí kò ní ní àbáṣe papọ̀ kan tí ó rọ̀ mọ́ tẹ̀sìn pẹ̀lú àwọn ẹlẹ́bọ àbẹ́bọ tí wọ́n ń ṣe wọn ò ní fẹ́ gbẹ́bọ wọn lárugẹ láyé kan ní kó wá dáwó sí torí pé mùsùlùmí nìyẹn kò náà kò wá wòye sáwùjọ táwa wà ṣé bí sùlámù ti rí nìyẹn ṣé bá ṣe gbọ́ yé nìyẹn kọ́lọ́wọ́ tó ń gbowó wa ṣe ìsìlámù yìí wọ́n wà sẹ́lẹ̀ mọ́rọ́ọ̀tìpù ó ní ìpele mẹ́ta ó ní stages mẹ́ta al-islam wal-iman wal-ihsan ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí àkọ́kọ́ ọ̀nà gangan tí ń jẹ́ islam ìpele kejì ọ̀nà tí ń jẹ́ iman ìpele kẹta ọ̀nà tí ń jẹ́ al-ihsan ẹ̀yìn tó mẹ́tẹ̀ẹ̀ta yìí di lárúbáwá ni al-islam ìpele àkọ́kọ́ al-iman ìpele kejì alẹ́hìsán ìpele kẹta mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa túmọ̀ rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan fúnra wa wa kullu martabatin laha ìpele kọ̀ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí lòun náà tún ní àwọn orígun tó dì kọ̀ọ̀kan mú ìsìláàmù ló dín dí olórígun tiẹ̀ tó dì mú ìmánì ló dín di olórígun tiẹ̀ tó di mú ìhsánù náà ní orígun tiẹ̀ tó di mú فاركان الإسلام خمسة أو ريب الإسلام márùn-ún ẹ̀ẹ́dí àwọn afáminú tíra àwọn tamani àrùkánù islam wọ́n tún lè pè ní kọ̀wáìdù islam ìtumọ̀ kan náà ní kò sáfúra wọn kọ̀wáìdù yẹn làwọn àfáà wa nílẹ̀ yorùbá máa ń pè ní òpó wọn ní òpó islam márùn-ún òun náà ní orígun islam márùn-ún mẹ́rin náà ni ọ̀pọ̀lọpọ̀ ilé tó kọ́mọ̀ mẹ́rin náà lórígun wọn ń ṣe torígun kanú mẹ́rẹ̀ẹ̀rin bá ilé yẹ̀ kó sí lè dúó mọ́ kò lè dúó mọ́ sí ni òkú márùn-ún ìsìláàmù gbára lé tí kan bá ti yẹ̀ ní òkú márùn-ún yìí ìsìláàmù yẹn náà ti yẹ̀ tí ń sí márùn-ún yìí tó bá ti tí kan bá ó já sí pé mẹ́rẹ̀ẹ̀rin orígun tí ń bẹ fúnlé tí kàn bá ilé yè lára rẹ̀ tí lèyàn ò ní ṣe é gbé mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni orígun márààrún tí ìsìláàmù ní tí kàn bá ilé owó nínú márààrún lọ́dọ̀ mùsùlùmí ẹni yẹn sì mùsùlùmí má títí tó fi túmbá. ṣahadatu ká pé kò sí ọba míì jọ́sìn fún àfi ọlọ́run ọba la ilaha illallah orígun àkọ́kọ́ nìyà orígun àkọ́kọ́ yìí òun ní wings méjì akọ̀pá ẹ̀yẹ méjì ló ní ẹ sì mọ̀ pé ẹyẹ náà ẹ̀yẹ méjì ni bí ìkan bá ilé pa lára ara méjèèjì ẹyẹ yẹn ní wàhálà lára onílé ìgbéra bèrètè pé yóò fò bẹ́ẹ̀ náà ni wings méjèèjì tí òkú àkọ́kọ́ nínú yẹn méjèèjì yẹn gbọ́dọ̀ túnṣe kó dúró déédéé tí méjèèjì ò bá dúró déédé islam èèyàn kìí sẹ́sìn so wíńgì àkọ́kọ́ akọ̀pá ìṣẹ́ àkọ́kọ́ ṣahádàtù la ilaha illallah wo ló ń jẹ́ tán pè ní at-tawhid kájẹ́rìí pé kò sí ẹ̀dá kan nínú ẹ̀dá tó lọ́ndá tó ní qualities ọlọ́run ọba lára gbogbo ẹ̀dá tó láyé ọ̀sẹ̀ ní dàbí gbèlè tí yóò wà tọ́ lọ́hùn àwọn nǹkan wọ̀nyẹn ń bẹ nínú àdámá tí ń bẹ lára Yorùbá ṣùgbọ́n máa ń fọwọ́ kàn lẹ́nu wípé àìrí bó wà àìmá rí màá ń lẹ̀ ìjánabi Muhammad nínú sẹ̀mí wọn alẹ́sọ̀láṣọ sàlám kò jẹ́ kí wọ́n lè lò ó àwọn ajá tí wọ́n kó dẹko tán fi ń pa tán kó lọ dẹjá tán ṣe wọn tún sọ mí ìlú kọ pé táńtọ́lọ́hùn ajá táńtọ́lọ́hùn rùbíyà níbẹ̀ lára wọn bẹ́ẹ̀ ta ń tọ́lọ́run lóòótọ́ kò sí ìgbà tó ṣiṣẹ́ tó tọ́lọ́run yẹn kí ló tẹ̀ wá ń bọ̀ ògùn kí ló tẹ̀ ń bọ̀ Ṣàngó síbẹ̀ tó bá ta ń tọ́lọ́run ìsìfàmù ìkárí ní ìbàlágà àti ìgbé kò sẹ́ni tó ọlọ́run náà lọ́lọ́run kò tó tó tó bá ti wá rí bẹ́ẹ̀ kò

tẹ́lẹ̀ fífi ń lẹ́tọ̀ọ́ sí lóòtọ́ lódòdó tààrà ní tara wa tó yẹ kásìn Allah subhanahu wa ta'ala nǹkan àwọn kọ́ ní ẹ̀lára mùsùlùmí kí tó hajj dúró so basic necessity ni kìí sọ̀rọ̀ wípé voluntary voluntary eh, act tó bá wù mí mo lè ní tawhid tó bá mi lè mọ́ ní tawhid tara <laughs> ọlọ́run fún alọ́pṣàn wípé ó dá eléyìí mùbáhù ni tó bá wù ẹ́ o lè ṣe tó bá wù ẹ́ o lè má ṣe ọ̀ràn èèyàn ni ìpìlẹ̀ mùsùlùmí òní kò ní tawhid wíńgì kejì wa anna muhammadan rasulullah ká sì jẹ́rìí pé anna muhammadu kan lòdì sí eléyìí ni sunna tàwọ́kọ́ ni al-ikhlas eléyìí ni alìmùtáàbàrà méjèèjì yìí ìmọ̀lọ́n fi ń gbaṣẹ́ lọ́wọ́ ẹrú àkọ́kọ́ tàwídì yẹn ikhlas sincerity in act of worship nìkan bó ti wọlé tó ń gbà fi sáré ń gbà kó fi mú àti lọ́bì kan àti dé ọ̀lẹ́ tí bẹ́ẹ̀ ń di rẹ̀ kálà ẹjẹ́ máa ń bá lọ báyìí tí màá bá rú màá rú tí bá sì bá kó máa bá kú ẹni gbà kankan nìyẹn basic necessity ni ẹ̀gbọ́n tá à ń pè yín basic tó bá ti wó èyí ṣe mùsùlùmí ẹ ẹ lẹ́sìn yẹn ká ja ọ̀rọ̀ tawhid kò wà replaceable ẹlẹ́ẹ̀kejì alimutaba ká sì nǹkan ní gẹ́lẹ́ bá nàbí ṣe ṣe. tàbá tó ní tí jẹ́ mùtábà ni kó fọ́lù nǹkan up kó rí wípé só jọ ohun tó fẹ́ nígbà agbébà náà bí kọ́ wa ní ká ṣe kírun ó sì ní gbàwẹ̀ agbéyẹ̀wò ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé gbogbo ẹ̀ agbéyẹ̀wò tán ó ti wa o àwa náà wà mú gbogbo wa àwọn àfisẹ́ déédéé bó ṣe ní àṣẹ bó ṣe sọ ìṣẹ́ àlàyé náà yẹn ṣe ń jẹ́ mùtábà nìyẹn láti ní nǹkan yẹn nìyí mùsùlùmí wọ òpè ká má gbàgbé a ní òkú àkọ́kọ́ the first pillar nínú Islam shahada yẹn ní tó kó sínú ní al-ikhlas àti mùtábà torí pé tí ó tàbí dípò fẹ́ràn ọlọ́run náà ni kò ní mùtábà قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم lọ́tà àwọn kan ń pera àwọn ìjọ náà pé anífẹ̀ẹ́ ọlọ́run anífẹ̀ẹ́ ọlọ́run kò ní ìdí pàjáà ní tí ó ta ti di pé onífẹ̀ẹ́ ọlọ́run ní kò tẹ̀lé súnà níbi kò hò nídìí tó kù sẹ́ńtì èkílẹ̀mù pé onífẹ̀ẹ́ ọlọ́run kó dáwọn ẹran ti fèrè funfun yẹn àwọn tó ń kílẹ̀mù rẹ̀ táwọn onífẹ̀ẹ́ ọlọ́run gan ju àwọn mùsùlùmí lọ

ní tó fẹ́ sọ ní pé àná wà lè ṣe tán ní tó fẹ́ sọ nìyẹn pé ọ̀rẹ́ ìsù ní ní tó fẹ́ sọ gbé ọ mo tẹ́lẹ̀ ò lè jẹ́ wà lè yọ ọlọ́run náà níbẹ̀ yìí bá sì jẹ́ tó bá ń Muhammad adúgbò lọ́ọ̀ ni ó máa jẹ́ bàbá wa ní ní Ìbàdàn ọlọ́run kó wọn pẹ̀lú lórí súnà wọ́n ní tí ń pera ẹ̀ lọ́ọ̀ nígbà tó bá sọ wípé àyànfẹ́ ọlọ́run ni mí ọ̀rẹ́ ọlọ́run ni mí tó yẹ pé súnà ànábì tọ́lọ́run rán sí wa ló wá ń wó ní pompo so kílèmù yẹn ò wá lè gbá wọlé so yín tí ó jà á mọ̀ mùsùlùmí gidi ni ọ́ ní kò jó súnà ó lè jẹ́ ṣíírí kò ní mùsùlùmí gidi ni ọ́ ó lè jẹ́ ahmadi kò ní mùsùlùmí gidi ni ọ́ ó lè jẹ́ kọ́dírí tìjání gbogbo wọn gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ìlànà àwọn òròrí tó yá pa sí ìtànà ìmọ̀ àfún le ìsìn ó lè máa ṣe kó wá ní ìsìnkú gidi yàn kamagbàgbé àlòpọ̀ àkọ́kọ́ yìí wíńsì méjì ni ká ní Muhammad sallallahu alaihi wasallam ṣẹwàá méjèèjì ẹjá dìmọ́ ó ní mi'yar ń àwọn ilé ìbò ń pè ní yastik ó ń sunwọ̀n tó fi máa wọn àjọ tó fi máa jọ nǹkan méjèèjì ni tawhid àti kíni sunna manila ma ma wuru wa báyìí o kódà bó bá máa rí sóní tawhid wọ́n ní òní sóní sunna wọ́n ní òní tọ́ ó ṣe ṣe tí wọ́n sọ ń pa rẹ̀ ó lè ṣe ṣe kó ṣe kó rí bẹ́ẹ̀ náà tó kí méjèèjì lè kó kó yàn ń janu tí méjèèjì ò bá ti wá sí mọ́ ṣokùn bá ní èèyàn ṣe náà ó súnmọ́ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ní mọ̀ wá sẹ́yìn kí méjèèjì wà lára èèyàn kí mọ̀ wá wùwà tó máa tako méjèèjì ẹni tí ò bá jó ń súnà kò sì rìn ní pó súnà lòun ayé ò sì máa pó súnà ni ẹ̀dì pé tọrọ bá ṣẹlẹ̀ tó ní ma máa bọ́ ọkàn lẹ̀ ó mọ́lé tí mo ti wá ni ìjọ ti kìnnìkan sí kìnnìkan ìjọ ti kìnnìkan sí kìnnìkan ẹ̀wọ́ pàdé kìnnìkan lójú ọ̀nà wọ́n gbára wọn létí kìnnìkan wọn náà tó ní ìgbẹ́lẹ́bọ̀ náà ní ẹgbẹ́ ìpín pọ̀fọ̀ àmọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ ta ẹṣẹlẹ̀ pẹ̀lú òrùngbọ̀n tó bá ní à máa ń lọlé fún ọ lórí bùkàn wọ́n mo ṣe ń wò mí àwọn òsọ̀pìlẹ̀ wa nu ní ìgbọ́ ẹ̀rù bá wọn nígbà kódà ní tí èsì mùsùlùmí ká ṣe bí wọ́n ní wọ́n súnmọ̀ ní wọn ṣé àwọn náà tó máa ń pọ̀fọ̀ ni àwọn náà tó máa ń sàgbọ̀n ni ó mọ̀ tó ń wọ́n onìkan náà àwọn tó ń pera wọn súnà ìjọ kan ń sọ lórí rédíò ó ní ẹni bá tó ń bú àfa wa yìí ló yàgbẹ́ ah! àwọn padà tó lẹ́yìn ètò pé hákàrà mọ́kàn lọ ìgbẹ́ yíyá mẹ́rin súnà nẹ́bí ní káyọ̀ yẹn ń gbẹ́ táfàwọn sófin bá sọ ọ́sàn báwọn èèyàn ní mò ní sọ̀rọ̀ tọ́wọ̀n pé táfàwọn sófin ò bá yáyàn ń gbẹ́ tí ló fẹ́ yáyàn tẹ́lẹ̀ tóun ò bá threatening èèyàn wípé

wà ìkọ́mù sọ́lá òpó ẹlẹ́ẹ̀kejì fún islam kò ní ìrun kíkí ẹ̀rí pé Allah subhanahu wa ta'ala gbogbo àyè tó ti sọ̀rọ̀ ọ̀run nínú islam nínú Qur'an gbogbo náà tó ń tẹnu mọ́ náà ni àkọ́mú àkímú wáyùkímú àwọn gbólóhùn sí ń bẹ tán wá sí nanimọ́s yẹn náà nínú lárúbáwá ẹ lo ogbólóhùn fíìlò fa'altu sọ́lá mukirun náà ni adaitu sọ́lá mukirun náà ni sọ́láìtù sọ́lá mukirun náà ni ṣùgbọ́n ọba ló gba àwọn gbólóhùn yẹn kí ló tó fi lè kọ́ mà ògbólóhùn yẹn náà ni Sheikhul Islam náà lò nínú tíra yìí láti nínú àwọn ẹ̀sà tí tíra yìí ní gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ mọ̀ nípa tàwọ́fẹ́dì ni wípé gbogbo tí mọ̀mú mú wá sínú ẹ̀ rahimahullah ta'ala bí à ń lo Quranic tense àwọn gbólóhùn Quran ò ní wọ́n lò ẹ̀rẹ̀ irú ẹ̀ náà ní kọ́mọ́dé sọ́lá kí wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ ká gbéhùn kíkí dúó ká kíkí dúó àwọn tó máa ń translate Islamic materials yẹn wọ́n ní establishment of prayer wọ́n ní ìpínlẹ̀ observance of prayer ẹ fẹ́ establish wọn ni tí ń já sí pé àrùkánù òun gbọ́dọ̀ pé wàjibáàtì òun gbọ́dọ̀ pé ẹ̀sọ́ ṣùrù tó ẹ̀ gbogbo akamu sọ́lá èyí táàsì ka tó wọnú òun inú ẹ̀ ni sísèkọ́ ọmọ wà inú ẹ̀ ni wà àtàwọn ń irun gbogbo ẹ̀ kó sábẹ́ ẹ̀kọ́ sọ́lá àfojútó òpó kejì nínú ìyẹn ní ìsìlámù wa tó bá wa ìtawù zaka káyọ zaka àzakẹ́tù ìtumọ̀ rẹ̀ ní kárì fáyìn kan àtẹ́zìkíyà káfọ̀ nǹkan má ń já sí pé n tó mú jáde ní dúkìá rẹ̀ fẹ́lòmí ìyẹn òun ni ó jẹ́ kí ìtókù mọ́ fún ọ òun náà ni Allah subhanahu wa aláṣẹ́kúnṣẹ́ láyẹ̀ láṣẹ́ alayhi salatu ó ní gbogbo àwọn abọ́rọ̀ tán bá ti yọ zàkà owó wọn fún wọn ànábì láti fún àwọn tálíkà fọ́sọ́lẹ̀ àlẹ́yìn wọ́n náà ṣàdúà fún wọn ṣàdúà fún wọn torí pé èyí tó lè jẹ́ èérí tí ò ní jẹ́ kó òun mọ́ níwájú ọlọ́run tí ò lè jó gbogbo àwẹ̀ tó kù tá bá ń gbà wọ́n kún wọ́n jẹ́ kí ìmánì tún kó tún dá sí ni ìgbà àwọn ọ̀dọ́ nìkan ló lè mú islam yàn dá gbogbo àwọn ìwé ìlú tó kù bí gbà ń ṣàfikún ṣẹ́ ẹja ṣàfikún ẹja ṣàfikún kí ládà wà lè pọ̀ yàwé monday sí ni thursday sí ni àyàwó ìdí ẹ̀wẹ̀ yẹn. èyí tó kan pa wípé a sì bá ṣe pọ́lọ́run bá òfin yẹn lálàáfíà òun ló kù tá a gbọ́dọ̀ mọ́ ọ̀nà rọ̀mọ̀dán wàhájú bayti llahi al-haram bákan náà ká gbèrò lọ ṣe lọ́hùn ọba ní ilé ọlọ́run àbọ̀wọ̀ ká gbèrò lọ ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ọlọ́run àbọ̀wọ̀ hajj alqasdu ká gbèrò hajj kéèyàn ní àdíọ́kàn rẹ̀ wípé ìgbà islam fi ṣe ní ọ̀ràn àyàn tó ṣe lára àwọn orígun islam gbogbo ìgbà tí wọ́n bá ti yọ̀ǹda owó fún mi sí àti àlàáfíà lọ maka ìlọ́lẹ́sẹ̀ hajj eléyìí ni òpó márààrún tí islam ní àbórígun márààrún tí islam ní abẹ́ ọlọ́mọ subhanahu wa ta'ala kó sọ́wọ́ atayọ ọjọ́ mẹ́jọ nígbà náà lámà wá mú lámà ṣàlàyé àwọn ẹ̀rí tí ìmáàmù mú wa rahmanahu ta'ala lórí orígun kọ̀ọ̀kan láti máa fi àlàyé tì nígbọ́lọ̀ bá ti gbà wọ́n láyè mà ọlọ́run kó sílé a